بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ولا مباوى ọba ọ̀gá ògo ọba ọlọ́pẹ́ ọba olóorí ọba ẹ̀yìn àsìkẹ́sìkẹ́ fún ànábíwá muhammad akọ́wàkẹ́ ìgẹ̀ fún ànábíwá muhammad sallallahu alaihi wasallam kí a ti gẹ̀ yíkọ́ lọ́gbọ́n ara lé wọn sáábẹ́rẹ́ tí tó fi di ọjọ́ ẹ̀san ní ìní tí àwẹ̀ di méje a máa gbé yẹ̀wò lórí àwọn àdúrà kan èyí pé máa ń ta kókó mọ́ wa lójú kàyí lákàkún ẹ̀rùn alákọ̀ọ́kọ́ òun náà ni àdúrà tàbá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn tàbá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn ọlọ́dọ̀ àtàmà ń ṣe kò tó di pàṣẹ àwọn òdúbì láìmẹ̀ síta náà jí jẹ́jẹ́ bismillah rahman wa tẹ̀lé alhamdu láwáwí sókè táwọn tó ń jẹ́jẹ́ ní gbogbo ẹ̀lá kan sọ pé كان رسول الله صلى الله عليه وسلم إذا استفتح الصلاة سكت أنية قبل أن يقرأ wọ́n tí ó rán bá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ yẹ́ dákẹ́ ní ìdákẹ́ jẹ́jẹ́ ká torí pé ìdákẹ́ yìí kìí pẹ́ púpọ̀ síwájú kó tó ka kí ń sókè fọ́kútù yàrá sùn lọ́lọ́ máa sọ bá pé sí ọlọ́wọ́ ìyá di ìwà òun mi sí bàbá mi kí n fi ọwọ́ ní àbí màmá mi أرأيت سكوتك بين التكبير ويقول ويقوم عندك الآن بطباس تكبيرة الإحرام الله أكبر أكبرتك كيو ما تقول كيلو منصور قال وربي بي أقول وفي منصورين في اللهم باعد بيني وبين خطاياي اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب كما بعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم نقني من خطاياي كما ينقي الثوب الأبيض من الدنس اللهم اغفرني من خطاياي اللهم اغفرني من خطاياي بالثلج والماء والبرد بالثلج والماء والبرد أفا بخاري مسلم في حديث نجد أبا حديث عن البخاري لا حديث ساعة 44 هذا من مسلم أبا حديث من 598 nígbà tí a bá fi bẹ̀rẹ̀ fún wa àwọn azulé àdúrà ní èyí tí ń bọ̀ wáyé jùbẹ́rù bọ́nà mọ́sílẹ̀ lọ́gbà ọlọ́n kò parí ọlọ́sùn ó ní pé a ní àwòrán àmì ìbí sọ́sọ́ ní sọ́bí sọ́lá jùbẹ́rù ọmọ mọ́tí mọ́wọ́n sí ọlọ́run àti àtàlágbà ogun kí wọn kọ́ àtàlágbà pé Allahu akbar kabira walhamdulillahi kathira wa subhanallahi bukratan wa asila أول إلى بتاع يعبدني الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة واصيلا وتولى لك تبي الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا لن بنا لا أعوذ بالله من الشيطان الرجيم من نفخه ونفه وهمزه من نفخه ونفه وهمزه ويباه تيجي في حديث يابان سنن أبي داود أسبانين ابن ماجه tí àfọwà lọ nígbà ìtìyàn ló ń tọ́fàdé من تجاري سكتا يقوم ìtọ́jáde sí òun náà ni àwọn ìṣàlọ́gbà wa ó ní ọlọ́gbọ́bà yọnìsọ olóńsọ ọlọ́run bàkà ní ìdà sẹ́fìtà sọ̀lá tó bá sì bèèrè wọn bóun fẹ́ bẹ̀rẹ̀ wọn kọ́ọ̀l yóò sọ báyìí pé subhanaka allahumma bihamdik subhanaka allahumma bihamdik wa tabaraka ismuk wa tabaraka ismuk wa ta'ala jadduk wa ta'ala jadduk wa la ilaha ghayruk la ilaha ghayruk ẹ̀kọ́ kan náà yóò sọ kó lè ra ìjẹ páàrí kà nílé àwílẹ̀ ìdíjì méjì subhanaka allahumma wa bihamdik wa tabaraka ismuk wa ta'ala jadduk wa la ilaha ghayruk bákan náà inú nǹkan tí ó tó fi pé wọ́n fẹ́ jẹ́ àmà sí níbi ọ̀rọ̀ wa òun náà ni ká máa ṣàdúrà nígbà tá a bá ti dìtà فهذا العمة الزكية التهيئات لله وصلوات الطيبات السلام عليك يا النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد wọ́n fẹ́ yí ká máa ṣe àwọn àdúrà kan kó tó di pé a sàlámà nínú afọwálégbà alásọ̀dà níbi àmọ́ sọ́lá sọ́lámọ́ sọ pé kana yaqulu min akhiri ma yaqulu bayna tashahhudi wa taslim ó sì ọlọ́run bá jẹ́ nìkan tó ìgbé máa ń sọ nígbẹ̀yìn bí wọ́n sì ní máa ń sọ láàrin ìgbà tá sí tashahhud àti ìgbà tá sàlámà kí wí علي رضي الله عنه قال اللهم اغفر لي ما قدمت اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أخرت وما أسررت وما أسررت وما أعلنت وما أعلنت وما أسرفت وما أسرفت وما أنت أعلم به مني وما أنت أعلم به مني أنت المقدم أنت المقدم وأنت المؤخر وأنت المؤخر لا إله إلا أنت لا إله إلا أنت حديثي أفا مسلم لبعوة ní àdísì 771 lẹ́ẹ̀kan sí àdísì yìí a lè sọ pé ń sọ ọlọ́run bá jẹ́ nìkan tí máa ń kà láàrin ìgbà tó bá sí tàṣáhùdà àti ìgbà tí ó sàlámà Allahumma fẹ́rẹ́ lé wọn kọ̀dọ̀mtù ọlọ́run sàbọ́jì fún mi ọ̀rọ̀ ìdí mo sẹ̀lọ sẹ́yìn o wọ̀mọ́ akhawtu àti ìdí mo rí lọ́lára o wọ̀mọ́ asrartu àti ìdí mo sí ń pamọ́ o wọ̀mọ́ a'lantu àti ìdí mo sí ń gbangba o wọ̀mọ́ asraftu àti ìdí mo fọlá sí o wọ̀mọ́ anta a'lamu bihi minni àti ìdí ọlọ́run bá mọ̀ ọdún mi lọ. أنت المقدم ولا بعد الضواجر وأنت المآخر بين لبي لا إله إلا أنت قسم بي يستوصل بالعافية الله bákan náà náà àwọn àdúrà mi tá a máa ń ṣe síwájú kan tó sálámà bá ní àbúrò wọn lọ́gbà wa látọ̀dà níbi àmọ́ wọn sọ́dà sọ́lọ́m ojúgbó ń sọ ọlọ́run bá ní pé ìdáfà ọ̀rọ̀ ahadukum mina tashahhud al-akhir tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yìí bá parí tàṣáhùdù gbẹ̀yìn tẹ́ láàgbẹ̀kẹ́ tàhíyàtò lílá àṣàlàwàtò tàyíbá tó sálámà alékàyà nàbí wa mọ́tòlá bàkátò sálámà lẹ́nà wà láìbá ilẹ̀ ìsọ́lẹ̀ tàwà ṣẹṣẹ́dà láìlẹ̀ láwà ṣẹ́dà náà wọ́n dábdọ̀ wà sólọ̀ tàṣáwùdù yẹn ló borí gbogbo a sì sọ láti bọ̀ ìmìyà tó ń sọ láwọn bá wọ́n sì rí ní pé ìdá fáwọ́gbà àtúkọ nínú tàṣáwùdù láàkẹ́ tẹ́lùkọ̀ fi bá parí níbi tàṣáwùdù gbẹ̀yìn fàlẹ̀ tàwọn wà bí ibi lẹ́yìn àrùbá kọ́wọ́sọ níbi nǹkan mẹ́rin kan من عذاب جهنم يقول سبحانه أعوذ بالله من عذاب جهنم ومن عذاب القبر أعوذ بك من أعوذ بك من عذاب القبر وفي فتنة المحيا والممات يذهب أعوذ بك من فتنة المحيا والممات ومن شر مسيح الدجال يذهب وأعوذ بك من شر مسيح الدجال kí ni túnmọ̀ àdísì ó ń ṣe ọ̀rọ̀ báyìí gbogbo àti nígbà òfin ìbápa ìtẹ̀sọ́dún kò sí ẹ̀rọ wá sọ lórí ìtàn mẹ́rin kan kó wá sọ kó níbi ìyà ajá nàmà ó sì wá sọ kó níbi ìyà sàárè ó sì wá sọ sọ níbi fìtínà ìgbà tí yẹn sẹ̀mí ìgbà tí yẹn bá kú tán afáwọ̀ abdullahi bọ́nà amúrí kọ́lọ̀nkọ́ bá yẹn sí bàbá àtọ̀mọ̀ ó ní ana àbábákẹ́ sí díkì ọjọ́ lọ́wọ́n ní kọ́ọ̀lù ó ní àbábákẹ́ sí díkì kọ́lọ̀nkọ́ bá yẹn sí ó sọ pé ó sọ lè ọ̀sùn lẹ́sàlẹ́sà fún sí ọlọ́run bàbá yìí pé alámọ̀ ní dùá àlùmọ̀ ní dùá èyí àníbi fi mọ̀ mi adùn òbí fi sọ̀dọ̀ àti àgbà tí màá sí níbi mọ̀ mi sí mọ̀ mi. قال النبي صلى الله عليه وسلم قل اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي فاغفر لي مغفرة من عندك مغفرة من عندك وارحمني وارحمني إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم إن ثم داعي نبي نبقى اللهم إلى الله إني ظلمت نفسي ظلما كثيرا مصر بسيطين على من بسيطة ولا يكفر الذنوب إلا أنت مصر بسيطين تلسى فوجي سمي أيها يا الله فاغفر لي سفوجي فمي مغفرة من عندك فوجي تقول لا تدخل أنت warhamni kẹ́mi ìnàbà à ń tọ́lébà fún ọ̀rọ̀ ìgbẹ́gbẹ́ ọ̀rọ̀ bá aláfọ̀ọ́yì ọba kẹ́nikẹ́ni àdúrà yìí ó sọ ọlọ́run bá fún ẹni tó nífẹ̀ẹ́ sí jù lẹ́yìn Aisha tí í ṣe afá ọ̀bák ilé ayé torí wọ́n bí gbọ́ta lọ nífẹ̀ẹ́ sí jù rẹ̀ sí ọlọ́run sọ ó ní Aisha lẹ́yìn náà ta ni ó ní ọ̀bák ọ̀bák lọ́wọ́ fún ládàá ìpẹ́kọ̀ máa ṣe àwọn àdúrà tá a máa ń ṣe síwájú ká tó sálámà ẹ̀kọ́ ìtaba sálámọ̀tà ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ni ọmọ báwọn ẹ̀dá ìṣèlú tẹ̀léra wọn bí wọ́n ti bá làwọn náà ṣe bó ti tẹ̀léra wọn rí ó Sauban kọ́nà kó bá yọ ní sínú sàbí ànẹ́bì ó ní ó ń sọ ọlọ́run bá jẹ́ nìkan tó pé ìdá sọ́rọ̀ fàmì sọ̀dá ثم يصف bí الله sọ الله astaghfirullah الله astaghfirullah عليه متى وقال وقال يوعى بي اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والكرام اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والكرام أفهم مسلم بحديث الجديد ni نجد شوف iná ẹni àdísì náà wà aláwọ̀mọ́tò sàlámù ọmọkọ̀ sàlámù tàbá fẹ́ẹ́dá jìdàdà tó ọ̀ ní tàbá sọ́sà fúlẹ̀ ní ẹ̀rẹ́ tàtà àwà sàlámọ́tò sàlámù ọmọkọ̀ sàlámù tàbá fẹ́ẹ́dá jìdàdà pàdùkẹ́wà lẹ́yìn gbà náà a ṣe àdúrà sí Al-Mughira ibn Shu'ba tó gbà látọ̀dọ̀ àdẹ́bí àwọn sọ̀sọ́nà kọ́lọ̀kọ́ ayọ́nù sí ó sọ pé káàlẹ̀ òṣèlú sọ́lá ọ̀sọ́lá ìdá fáwọ́gọ̀ mi sọ láti ikọ̀ tó bá parí òun ẹ̀yọ́ sọ báyìí pé la ilaha illallah wahdahu la sharika lahu لا إله إلا الله وحده لا شريك له له ملك ولا الحمد له ملك ولا الحمد وهو على كل شيء قدير وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت اللهم لا مانع لما أعطيت ولا موتي لما منعت ولا موتي لما منعت ولا ينفع للجد منك الجد ولا ينفع للجد منك الجد لينا حديث بخاري مسلم لبيه جدي بخاري بلاد نادي سفاف فندا فاتي فور بات مسلم بلاد نادي سفاف فندا نايت التالي ما كان تابت أولي كان آتو سي أدوغا مي وبناني لا إله إلا الله وحده لا شريك له لا ملك ولا حمد ولا كل شيء قدير لا إله إلا الله ولا نعبد إلا إياك له نعمة ولا فضل ولا ثناء ولا حسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون يعني لا كثير لا إله إلا الله وحده لا شريك له له الملك والحمد ولا كل شيء قدير لا إله إلا الله ولا نعبد إلا إياه له نعمته وله الفضل وله ثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون يعني هذا صبلون جيرة ليلة حديث أبو يرى لك له حديث أبو يرى سقين أدد النبي محمد صلى الله عليه وسلم تصبعك بي من سبح في الجبو كل الصلاة أن يكتب السيافهما لين فتاكيهم تا ثلاثة وثلاثين لين تايتبي سبحان الله سبحان الله سبحان الله تايتبي وحمد الله ثلاثة وثلاثين باقي من الحمد لله الحمد لله الحمد لله الحمد لله lẹ́yìn ìgbà náà wàkàbàrà tẹ́lẹ́sẹ̀ tẹ́lẹ́sìn ọjọ́ pé aláhọ́pàá gbogbo ẹ̀ tààtìrì tààtìrì tààtìrì wàkọ́ọ́lá tàmáàmù lè ní á ó wá sí parí rẹ̀ tó fi jẹ́ ọjọ́ gọ́ọ̀mù pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ó fi parí ẹ̀ tó jọ gọ́ọ̀mù báyìí ànábì ń pé gófìrọ́ ti kọ̀tọ̀ ìyá o wọ́n ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ fún wàyínká nẹ́tí mísìlẹ̀ zẹ́bẹ̀dì dáhàk kódà kó sì pé ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ibùdó òkun wọn ṣàforíjì fún ìyẹn tó tó zabadil baha zabadil baha yẹn òun ni omi tí bá bá ń jẹ́ pé ní máa ń hó bí ọ̀sẹ̀ lórí òkè òkun bó ṣe pọ̀ tó ọlọ́run bọ́ ṣàforíjì fún tọ̀hún jù bẹ́ẹ̀ lọ àfáà mùsùlùmí àdìsí jáde ní àdìsí 597 bákan náà nínú nǹkan tó ń sẹ́ ọlọ́run bá fi kọ́ wa lẹ́yìn bàbá sílé yìí tán àwọn ka ayatò kò sí Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm ẹ̀yọ̀kan lẹ́yìn ìgbà náà a kà qul huwallahu ẹ̀yọ̀kan qul a'udhu bi falaq ẹ̀yọ̀kan qul a'udhu bi rabbin nas ẹ̀yọ̀kan àwọn sóra rò pé ẹ̀ẹ̀mẹ́ta eh, láàkà lásùbà ẹ̀ẹ̀mẹ́ta eh, láàkà ni wọ́n gbóbi rárá o àdúrà tàbá fẹ́ ṣe lóhùn rọ̀ ní ìlàkà kúlẹ̀ ọ̀la lẹ́ẹ̀mẹ́ta kúlẹ̀ fẹ́ragí lẹ́ẹ̀mẹ́ta kúlẹ̀ ọba bíi lẹ́sìn lẹ́ẹ̀mẹ́ta bákan náà àdúrà tàbá ṣe nírọ̀lẹ́ ìlàkà kúlẹ̀ wà láhùn lẹ́ẹ̀mẹ́ta kúlẹ̀ ọba fẹ́ragí lẹ́ẹ̀mẹ́ta kúlẹ̀ ọba bíi lẹ́sìn lẹ́ẹ̀mẹ́ta ní àwọn àtúntà táwọn wà lọ́tọ̀ ẹ̀ẹ̀mẹ́ta eh, mẹ́ta láàṣẹ àwọn ẹ̀ẹ̀mẹ́ta mẹ́ta bákan náà tàbá fẹ́ sùn so nípa bá ti máa fi ń ra ara ẹ mẹ́ta mẹ́ta lòun ní ọ̀jẹ́ nígbà tí a bá fẹ́ sùn kìí ṣe ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n tó yẹ pé a wà níbi ẹ̀rọ ni akéwìn tán àwọn sóra yìí so nínú lọdọ oúnjẹ ọlọ́run bá kẹjọ mọ́mọ́ gbé yẹn wá lọ́tọ̀ alì lórí ìgbà wa ó ní àná Fatima tàwọ̀dé ọlọ́run ní ara atẹ́tì nàbí ọ̀sán àlẹ́ ọ̀sán ló ń tẹ̀sí àlọ́ oúnjẹ ọlọ́run bá lọ́lọ́ bá nàbí báyìí ni ah, ó sì wá bá àríṣà àríṣà wá sọ fún nípa ọmọ ọ̀dọ̀ kọ́lá alẹ́ àgbéwà sọ pé fàjá ní nàbí sọ́lá ọ̀sẹ̀lá ó ń sọ ọlọ́run padà wá bá wa ọ̀kọ́dà ọ̀kọ́dà mọ̀lìjà ǹjẹ́ wàá jẹ́ ń tọ́ka fún yín aláàmọ́ owó àkọ́yìnbó lẹ́kùn mi lọ́kọ̀ ọ̀dínì ń tún lóore jù fún yín jù jù kẹlẹ́ yẹn tún máa wá ọmọ ọ̀dọ́ lọ ẹ̀ẹ́bẹ̀ tí ẹ ní òtíma ilá àfẹ́fàṣíkùn ìdá òtíma ilá àfẹ́fàṣíkùn ìdá àwàtúmá ilá àfẹ́fàṣíkùn nígbà tí ẹ bá jẹ́nìkan tẹ lọ bí tẹ̀lé fẹ́ sùn ẹjẹ́nìkan tẹ gbé ha tàrátà wọ sàrátì ẹjẹ́nìkan tẹ pé ẹ sí subhanallah subhanallah subhanallah ọgbọ̀n àti mẹ́ta wàhmàdàlá tàrátà wọ sàrátì ẹjẹ́ pé alhamdulillah alhamdulillah alhamdulillah ọgbọ̀n àti mẹ́ta ọ̀kẹ́bìrì arúgbáhùn sẹ̀rẹ̀sì ṣùgbọ́n tẹ́lá fẹ́fẹ́ àlápá ẹ̀sì ọ̀hún lẹ́ẹ̀mẹ́ta àti fún ọgbà àti mẹ́rin fàínà owó kọ́yọ́ lápùmọ́ mi lọ́kọ̀ àdìmí eléyìí lóore fún ju ọmọ ọ̀dọ́lọ́ eléyìí náà sì ní ànábì Muhammad sallallahu alaihi wasallam ló fi kọ́ Ali àti Fatima lábìgbà tí Fatima sì ti ń sallallahu alayhi wa sallam bákaná ó ń ṣe ọlọ́run ó fi kọ́ wa nínú àdífi ìbádájọ́bọ̀nà sọ̀rọ̀ mi tí ẹgbà mọ́ tàbá sùn dáwájí níbi ojú ohun wa kí láwọn kẹta sí ó ń ṣe ọlọ́run àbádájọ́bọ̀nà sọ̀rọ̀ mi sọ pé àníbíà Muhammad sallallahu alayhi wa sọ pé man ta'ara min al-layl ẹni yóò tọ́ bá jí níbi ọmọ rẹ̀ lálẹ́ tààwẹ̀ mọ́nà mọ̀sítọ́ mínàlẹ̀ فقال لا إله إلا الله وحده لا شريك له له الملك الحمد وهو على كل شيء قدير أواني الحمد لله سبحان الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ثم قال نعم نوع سميكي اللهم اغفر لي يصبعي اللهم اغفر لي يصبع لك أو دع فكان يعب له استجيب له tó bá bẹ̀lọ́wọ̀n bá ń gbà ní ọlọ́run bọ́ gbàdọ̀ gbogbo wọn tó bẹ̀lọ́wọ̀n lọ́sùkò yìí láti bẹ̀ lọ́hùn òsìkò sáré tọ́bẹ́ jí síbẹ̀ ọbẹ̀ lọ́hùn ohun tó wọ̀ owó dìde náà mùsùlùmí kọlọ́lá ó dìde náà mùsùlùmí kọlọ́rọ̀ ó dìde náà mùsùlùmí àwọn ni ó ní pò tí wọ́n lo òpó wọn fún Islam kí wọ́n dìde náà mùsùlùmí bẹ́ẹ̀ lọ́hùn wọn bá fẹ́ àwọn tó ti pé àrísìkì wọn gbòòrò sí ẹ̀bẹ̀ lọ́hùn lásìkò táwọn yìí nígbà tẹ́ bá ṣe àwọn gbólóhùn yìí tán ebi kún sí ọlọ́run gbà tó sọ pé fàyín tàwa dọ̀ha tó bá lọ tó wá lọ sálò ọ̀lá ọ̀sọ́là ọwọ́ àfi àlọ́ aláyẹ̀ kí òun obìnrin àti sọ́lá tó wọ́n gbà ọ̀rẹ́ tó kí òun ó sì ọlọ́run bá ló ń fún wa níbi ìlé o ìyàwó aláyẹ̀ tó pọ̀ nílà wa àfà Bukhari ló gbádìí sínú ìjáde ní àdísí 1154 bákan náà àfà Abu Umama òun náà sọ pé sẹ́mi tó sọ́rọ̀ sọ́rọ̀ sọ́rọ̀ yẹ̀kọ́ mọ́gbọ́ tún jẹ́ náà bá ń sọ báyìí pé mọ̀nà àwọ̀ ilá fi rọ́ṣẹ́ ẹni yóò tọ́ ìgbó wá fẹ́ lọ sùn ọ̀dọ́kàwọ̀ lọ́wọ́ tààlà ọwọ́ arìn tí ọlọ́run irú rẹ̀ tí wò ní la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir الحمد لله سبحان الله ولا إله إلا الله ولا حفظ ولا حول ولا قوة إلا بالله إلا الله العظيم أصرف الله تواسبه حتى يدركه الناس تدو يكوي وانفنكم لم ينقلب ساعة من الليل وني جكوي ويقنين ويقوه كنينوه يسأل الله تعالى شيئا سوى بيلك تلوى الله من خير الدنيا والآخرة inú ilé ayájọ́ rẹ̀ kìyàmà ìlà àtọ́wé yá àfikọ́lọ̀ wọn fún ní nǹkan náà àfikọ́lọ̀ wọn fún ní nǹkan tí ń tọrọ yẹn nínú ìlàmọ̀ ilé ayé ọba ní àti nàfíjọ́lẹ̀ hasana ọ̀fìlà àkọ́jà hasana ọ̀kìnà àdàbànà àdébìlẹ̀ ní máa ń sáadà ẹ̀kọ́ pọ̀jù pàpà nílẹ̀ bá bá ń tọ̀wá káwa náà jẹ́ nìkan tá a mọ̀ nígbà tá a bá fẹ́ sùn kàmà sí bẹ́ẹ̀ bákan náà inú tó ń sí ọlọ́run ọba tó fi kọ́ wa òun náà ni pé téèyàn bá tají lójijì níbi ohun rẹ̀ lórí ọjọ́ ìbílẹ̀ ìbúná amóhùnà sí sọ wọ́n ní káàlẹ̀ yọ àlémùhún mi nílùú fásitì kẹlìmọ́t ó sọ ọlọ́run bá fi mọ àwọn sàábẹ̀ rẹ̀ nínú àwọn gbólóhùn tí yóò gbé ọba tají lójijì kí wọ́n sọ pé àwọn ọdún kẹlìmọ́tì láì tá mà àwọn ọdún kẹlìmọ́tì láì tá mà ní bí wàṣàrò ìbáàdì من غضبه وشر عباده وبنا مزاج الشياطين وبنا مزاج الشياطين وأن يحضرون وأن يحضرون اسف بلوني أعوذ كلمات الله التامة من غضبه وشر عباده ومن أمسات الشياطين وأن يحضرون أسهم بلوني نبي أذكارها بكنا ترى واجب يجا نجوم أبو يرسطي ان شاء الله تبقى تلعب هتعلم طبعا يكون اذا استيقظ عليكم تلقى فإما تهدي وجوههم فليقول قصرك الحمد لله الذي ودى علي روحي الحمد لله الذي ودى علي روحي وعافاني في جسدي وعافاني في جسدي وأذن لي بذكره وأذن لي بذكره عفا وحاكم لبعض سنوات tí ìmọ̀mù dàbí àti alibáńsì bá wọn jẹ́ lóǹtẹ̀wádìí sínú ẹ̀dà tí wọ́n wá pẹ̀lú ẹ̀ ìṣe àfáwà hakim ọba àgbà àdísì yẹn wá nínú àdísì inú tẹ̀kẹ́yù kẹ́lẹ́mù péjì rẹ̀ ní èjì ìwé 34 ẹ̀yìn ìyẹn ni eléyìí ni díẹ̀ nínú àwọn àdúrà tá a máa ń ṣe nígbà tí a sì lẹ́tọ̀ọ́ sí káfíkọ́ àwa à ń bẹ lọ́hùn kọ́nà bàbá lè tọ́ alákójú wúlò fún wa o ọlọ́run bá ń bí ọ má dálù wà láyà o gbogbo àwọn àdúrà yìí ọlọ́run dákun lọ́wọ́ wa ìyá máa ń tí láti rí ṣe má sì jẹ́ ká jẹ́ nìkẹta kọlẹ̀ níbi ṣíṣe rẹ̀ nípàdé ọ̀rọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ wa lájẹ́ gbèsè láti fẹ́ san kí làwọn adáta máa ṣe afáwa alẹ́ ọmọ àbítọ́lẹ́bù sọ pé ánàmùká ti bá ń jẹ́ àhúfọ̀kọ́n ẹnìkan tó yẹ pé wọ́n ti kọ àkọọ́lẹ̀ fún pé wọ́n bọ́ kún ẹ̀rù lọ́mọ rẹ̀ ọwọ́ àwọn abàní àfàwálì ó ní pé ní àjẹ́sù ankita àbátí mo máa jẹ́ nìkan tí mo kágara níbi kí n lè jẹ́ nìkan tí ń bọ̀ lọ́wọ́ ìjẹ́rù mi fàáyìn ni fàáyìn ni rẹ̀mí lọ́wọ́ rẹ̀ alì aliwa sọ pé aláwọ̀ alẹ́mùká kẹlẹ̀mọ́tún alẹ́mùníhìnà ọ̀sọ́lá sọ́lá sọ́lá sọ́wà jẹ́ fi mọ̀ àwọn gbólóhùn kẹfẹ́ fún sí ọlọ́run bá ló fi mọ̀ wá laukani alika mislu jabal ohudin dayinan tó bá ní ohun tó tó gbèsè gbèsè ń wá tó òkè owódù ní gbèsè lọ jẹ ó tó Allahu akbar adáhùn lọ́wọ́ àǹkà bọ̀ dá náà padà yọ́ bọ̀ ọ̀sán kọ́ọ̀nù tòun sọ ọlọ́run bàtọ́ báyìí ká máa sọ pé aláhùnmá aláhùnmá àkfíní bí halálíkà ní haramik aláhùnmá àkfíní bí halálíkà ní haramik wàgbìnínì bí fálíkà máa síwák wàgbìnínì bí fálíkà máa síwák wàgbìnínì bí fálíkà máa síwák afá tómi ìdílọ́gbà àdísì náà wà tó sì sọpẹ́ àdísì náà dá ìmú àlbáni ó sì bá wà pẹ̀lú ẹ̀ aláhùnmá àkfíní اللهم اكفني بحلالك عن حرامك اللهم اكفني بحلالك عن حرامك واجنني بفلك ما سواك واجنني بفلك ما سواك واجنني بفلك ما سواك اللهم اكفني بحلالك عن حرامك واجنني بفلك عما سواك أجاني ọ̀dà ọ̀pọ̀ nígbàtí ìjọba jẹ gbèsè ọlọ́run bọ́bẹ̀ ní kọ̀ọ̀kan gbèsè wá ọlọ́dà fún báwa sẹ́yìn ọmọ ìjà gbèsè rẹ̀ ọ̀tọ̀ ọlọ́run wọn bí ọ ọlọ́run ọba ò bí tẹ́lẹ̀ kọ̀ọ̀kan jẹ gbèsè sí ọlọ́dà kò jẹ́ òyìṣà ò ọlọ́dà kò jẹ́ òyìṣà ò mọ́dà ló láyà ò mọ́jọ gbèsè rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ò ọ̀lẹ́lá ìlà ayélujára ọ̀làlá haúlá ọ̀là quwwata illa billah pẹ̀lú ògbọ́lọ́n bí láti dúró lónìí nígbà bá di ọ̀la láwọn ọmọ a tún máa tẹ̀síwájú lórí ohun tàbí pé yóò fi jẹ́ fààní fún wa àbẹ̀lẹ̀ ohun kọ́ lọ́gbọ̀n balẹ̀kẹ́lá kó yé àwọn àtikáwù tá a sì yìí kó yé owó lòfẹ́ nìkan ọ̀kan wa kó má dá lówó aláyá kó sì má jẹ́ àfijọra lójú kọ́ lọ́gbọ̀n balẹ̀kẹ́lá kó máa fàlùbáìkà sí i kó lọ́wọ́ lọ́wọ́ àwọn èèyàn bí èsù èsù bí èèyàn àwọn tó ṣe pé anábì fi parí wọn lọ́rùn kọ́hání nínú ìjìnlẹ̀ tí wọ́n ń dà sí wọ́n lọ́wọ́ مجهم كفاواه ولا لا إله إلا الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك